àyẹ̀wò ìlera yìí ọ̀fẹ́ ni ṣé ọ̀fẹ́ pátápátá bẹ́ẹ̀ ni àbí kí ni káwọn èèyàn mú dání tí wọ́n bá ń bọ̀. ẹ̀yin àgbà náà ni ẹ sọ wípé oògùn tí a ò bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò jàǹfààní láti paṣẹ ètò yìí ó ju owó yẹn lọ fífi ẹ ò ní sanwó kankan fún gbogbo àwọn àyẹ̀wò ara tẹ́ ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọ̀fẹ́ ni lílo one thousand naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera máa ti wà níkàlẹ̀ ní ọjọ́ náà láti ṣe ìtọ́jú wa àti láti gbà wá nímọ̀ràn lórí ìlera wa àti bí a ṣe máa pẹ́ pẹ́pẹ́ ní ayé láìṣe àìsàn àti bá a ṣe lè gba ayé ìrọ̀rùn láti pàṣẹ ohun tí à ń jẹ ohun tí à ń mu àti gbogbo àwọn nǹkan tí à ń lò fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí owó ní. zero nine one twenty three twenty six forty nine zero three zero nine one twenty three twenty six forty nine zero three. a ó máa retí yín o àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọ́rọ̀ lóòótọ́. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. let's go to church my people. Rogo. Dùbúlẹ̀ gbàdúrà. Omar. Hi, it's Ed Sheeran. Hey, it's Taylor Swift. What's going on, everybody? This is Neil. Hello, this is Maroon 5. Hello, I'm Ellie Golding. Hi, I'm Calvin Harris. Hey, what's up? It's Rihanna, and you're listening to Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. no oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. mo mọ baba you know they change baba you know they fail you bless my life not by payanturu Don't be by power don't be by might bí mo me mi anu àánú olúwa baba you know they change baba you know they fail ó táyé mi ṣe lọ́nà tó dára ó mú Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ọmọ ọba ti mọ́ àgbẹ̀ ají tọkọ́tàdá ọdẹ ají takótọrùn olówó tó fẹ́ lówó agbégbá òwò rẹ̀ ní òṣùpákọ̀ kò ṣe ìmẹ́lẹ́ ló mú awẹ́ kan rẹ̀ láì gbẹgbẹ̀rún òlújá ẹ kú ojúmọ́ nílẹ̀ yìí nínú ọkọ̀ yìí lọ́fíìsì yìí àti gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ní pátápátá korogodo bó bá wá jẹ́ kì í ṣe ọwọ́ òrò kùtù ńlẹ̀ yín wà á jẹ́ pé a kú àkókò yìí náà nìyẹn torí kárí ayé ẹni wọ́n ń gbọ́ ìkànnì fresh one zero seven dot nine fm òkèsárì ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta ọlọ́run ọba ló pé orí bẹ́ẹ̀ etí ọba ńlé etí ọba lóko ló tún kọlẹ̀kùn yín kokoko lóòrọ̀ tòní ó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àwa ò pé kólóko mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ là pé kólódò mọ̀rọ̀dò ẹ̀ ṣáà ti bá wa tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ ẹ fetí gbéyàwó ẹ̀ àwọn kókó ìròyìn tó ṣe bẹ́ẹ̀ súyọ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní bólúwàjí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city ẹ jẹ́ àmọ́ lọ o lóní tààràtààrà ìwé ìròyìn the punch àti nigerian tribune ń ló fi kalẹ̀ sọ́wọ́ tèmi níbi àwọn kókó tí í ṣe ògèrè orí ẹ̀ ó wà ní ojú ìwé àkọ́kọ́ tá a kọ́kọ́ láǹfààní àti gbẹ́jù sí etí ìgbọ̀yìn torí ẹ lè ṣe kámọ́gbọ̀ àwa náà ò sì lè ṣe kámọ́ká ó ti domi bẹ́ẹ̀ ló jọ dẹ̀ jẹ́ ara gbogbo wa kí ni tó tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn the punch ló rọ tòní ó mọ̀ tún rí nǹkan kọ̀ wọ́n pé ọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ láàrin ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà àwọn tó jẹ́ agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ pé kí wọ́n fún àjọ olómìnira elétò ìdìbò ní agbára láti máa ṣe àgbéjáde èsì ìdìbò nílànà tìgbàlódé wọ́n pé ọ̀rọ̀ ò yéra wọn mọ́ o ọ̀rọ̀ dọ̀rọ̀ arí orí ìtàgé gbọ́dọ̀rùmí ń gbẹ́lọ̀pàrọ̀ ìwọ tó gbóná janjan iná ni wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kaná fúnra wọn o ojú ìwé kẹjọ ìwé ìròyìn the punch tó jáde lóòrọ̀ tòní ibẹ̀ ló fi kalẹ̀ sí àmọ́ ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn fúlàní darandaran àti èròǹgbà láti fi òfin de dídaran jẹ̀ níta gbangba tọ́ ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́yìn yọ o wọ́n pe ìjọba àpapọ̀ ṣàtìlẹ́yìn fáwọn darandaran iná ni wọ́n bá ń gbèrò pé àwọn ó pe ẹjọ́ tako àwọn gómìnà gómìnà eléyìí tí ń bẹ lẹ́kùn gúúsù kódà wọ́n pe àwọn ọlọ́pàá gan wọn mọbi tí wọ́n tò sí o lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ ọ́fíìsì ẹni tí í ṣe amòfin àgbà nílẹ̀ Nàìjíríà ó ti sọ̀rọ̀ wọ́n pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá rú òfin lójú tẹ òfin mọ́lẹ̀ àbí tí bí gbogbo nǹkan ṣe ń lọ ò bá tẹ wọn lọ́rùn ẹ̀tọ́ ń bẹ o lábẹ́ òfin láti gbalé ẹjọ́ lọ èsókè ẹnìròyìn yẹn sọ ẹ bá ní gàdàgbà lójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ lójú ìwé kọkànlá kókó kan fìkàlẹ̀ síbẹ̀ tó kan lórí tó kanlẹ̀ mú ọ̀rọ̀ lórí orílẹ̀ wa Nàìjíríà tẹni tí í ṣe ààrẹ wa wọ́n pé ààrẹ Muhammadu Buhari ti kalẹ̀ gbà sí Addis Ababa wọ́n pé ìfilọ́lẹ̀ ẹni tí í ṣe olóòtú ìjọba Ethiopia ìní wọn lọ rèé ṣe ojú ìwé kọkànlá ìwé ìròyìn The Punch ìnìròyìn ẹ̀ lè tẹ́ ń bọ̀ sí. Si àmọ́ lójú ìwé kẹrin àti ìkarùn-ún kókó ròyìn kan wà ńbẹ̀ tí ò dẹ́rìn pani ó bani lọ́kàn jẹ́ gbà wọ́n pé ìpani nípakúpa kan ó fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra wọ́n pé wọ́n dáná sun ọ́fíìsì àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kódà ilé ìwòsàn ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀gùn òyìnbó àwọn agbébọn ya wọbẹ̀ wọ́n ṣe ọṣẹ́ tí ò kéré o nípínlẹ̀ Ondo ẹ̀ bẹ́ẹ̀ gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé kárán yín létí wípé lẹ́kítọ́rà kan eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo ń jò ní wọ́n pé lẹ́kítọ́rà ọ̀hún àwọn tó jí agbébọn tó jí gbé wọ́n ti ń béèrè owó mílíọ̀nù mẹ́wàá náírà ènè wọ́n sì ń béèrè fún kí wàá ní tó padà kọ sísọ lẹ́yìn mílíọ̀nù mẹ́wàá náírà tí ó padà jẹ́ sísan nípínlẹ̀ Ondo ẹ̀ láǹfààní àti gbọ́ làbárí ọ̀rọ̀ lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn míì ojú ìwé kẹrin àti ìkarùn ìwé ìròyìn the punch ni wọ́n pé àwọn olùjọ́sìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ iná ló jẹ́ pé wọ́n mọ̀ ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra kí ni tó ṣẹlẹ̀ ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ èkó ẹni kan bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ yẹn ti ṣẹlẹ̀ tẹ́ láǹfààní àti gbọ́ ń gbọ́ bá dago kan àbọ̀ lọ́sàn-án tòní lórí ìròyìn tó kọ sísọ àmọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune onírúurú àwọn kókó kòkò kókó ni wọ́n tún gbéyàwó síbẹ̀ lójú ìwé karùn-ún wọ́n pe lórí ọ̀rọ̀ èlé owó orí ọjà tí í ṣe VAT ìpínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Plateau wọ́n pe wọ́n ti ṣe tán wọ́n darapọ̀ mọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó tó ń wọlé lẹ́ka ìjọba àpapọ̀ láti ja kínní ọ̀hún bí ogun tako ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Èkó tí wọ́n buwọ́lu àbá náà tó sì dòfin bẹ́yìn ò bá gbàgbé gbọ́nmi sí omi òtó eléyìí tó ń wáyé lórí ọ̀rọ̀ èlé orí ọjà èyí tí ó fi lògbòlògbò níbi ọ̀sẹ̀ méjì tó kọjá àwọn ìpínlẹ̀ kan wọ́n ti fa agbọ̀n ìyẹn dádúró àwo gédéǹgbé lójú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ wọ́n pé àjàkálẹ̀ àrùn COVID-19 ọmọ ṣọṣẹ́ Ladi Williams wọ́n ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra látàrí àjàkálẹ̀ àrùn COVID-19 àmọ́ ó pé àwọn asup ó ṣe ìpàdé tó gbóná janjan bí ajere lónìí ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ló wà wọ́n pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ò tí ì ṣe àgbéjáde owó kan o èyí tí wọ́n jọ fẹnu kò sí ń jò ní bílíọ̀nù mọ́kàndínlógún tí wọ́n jọ fẹnu kò sí owó kan tí wọ́n pé wọ́n yà sọ́tọ̀ láti fi ṣe àtúnjì àwọn ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tí ń bẹ nílẹ̀ Nàìjíríà oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n ti jọ fẹnu kò sí àdéhùn wọ́n péjọba àpapọ̀ ò sí ìmú nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìpàdé ó sọ̀kalẹ̀ láàrin àwọn tó jẹ́ alákòóso ẹgbẹ́ asu ojú ìwé kẹrin ni o ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní bákan náà wọ́n pé kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ní ìpínlẹ̀ Rivers wọ́n pe tọ̀ àwọn èèyàn kan wọ́n ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí o nígbà tó jẹ́ pé ọkọ̀ ojú omi tí wọ́n wọ̀ ó padà dojúdé lórí odò kan ní ìpínlẹ̀ Rivers ó ṣeéṣe kó jẹ́ ní ìròyìn eléyìí tó kọ sísọ ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́ kókó yẹn alright ẹ jẹ́ dókè lọ́hùn ká polówó ọjà ńgbà tá a bá padà dé àwọn kókó tá a ti nà án lé àtàwọn míì tó bá tún rapala wọlé láàmú aláǹfààní àti nà sí etí gbọ̀nyìn ìkànnì fresh one zero oh seven dot nine fm òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ẹ̀ mọ́ gbé kó ń fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. foodco is here again. Putco is here again. Everybody's happy. La la la la la. Wait a second, they make you happy now. Sure, you never hear. Foodco don't open its 14th store for this Abekuta inside Akeolugbade Social Center. New Obonge Foodco store, go land Gidigba. Friday, 8th of October. Waiting be Foodco. Foodco now your one-stop shop. Oh, call and find a bus stop where you fit shop for correct market, chop food and still play for same time. Then get supermarket where you fit buy grocery, toiletries, household appliances, and all your daily needs. At Chicken Money when no put hole for your pocket. They even get restaurant where you fit get correct food wey sweet and go full belle. Wow! Ṣé nílùú abe ti wá yìí? Ìyẹn nìkan kọ́ o, gbàgede afẹ́ abẹ́lé lórí ẹ̀rọ ayélujára, computer games be virtual reality, snooker, air hockey, PS5 àti bebe bẹ́ẹ̀ I no fit wait for Friday 8th of October Oh. Make a rush go jollificate for Akin Olúgbàdé social centre Abẹ́òkúta Nibiti food co supermarket yóò ti balẹ̀ bàgẹ́ nílùú Abẹ́òkúta lọ́jọ́ kẹjọ wa kẹwàá ọdún yìí. Foodco is here again, Foodco is here again, everybody. body zappy la la la la la. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú Abẹ́òkúta o. tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sign. èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀. ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà. pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyọ̀. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira náírà. eré owó káàdì. lásìkò ètò àyẹ̀wò ojú yìí. ọ̀fẹ́ làyẹ̀wò. reading glasses. ó wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin. lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú bọ̀. fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀. lọ́wọ́ tí kò gúnpá. ó yá ẹ máa bọ̀ ní. iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta. fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin i foundation gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ kú oríire o gbogbo ẹ̀yin tí ẹ ní ọkọ̀ aládàáni tara yín tí ẹ fẹ́ fi máa ṣe iṣẹ́ ajé èyí fẹ́ rin ìrìn àjò ẹyọ síbẹ̀ bí ọba pẹ̀lú ìrọ̀rùn ẹ má wàá lọ jìnnà mọ́ Vitacaps ng ti pèsè àǹfààní ìrọ̀rùn fún gbogbo wa ibi yòówù tí a bá fẹ́ lọ lé ẹnì kọ̀ọ̀kan tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ download Vitacaps ng app lórí Google Play Store Android lórí Apple App Store fún iOS kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn rẹ̀ lọ́nà tí kò lẹ́gbẹ́ fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ zero eight zero five two nine zero four three one nine zero eight zero five two nine zero four three one nine. kí ló tún dúró dé. wọ́n tààrà láti gba rider cabs ng app sórí ẹ̀rọ ìléwọ́ rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ rider cabs ng tìbílẹ̀ ni wá a wà nítòsí yín. lábẹ́ bó ti wọ̀n rí onyx geoservices á kan mi gidi onyx geoservices is your reliable borehole and geophysical service partner over the years we've been putting smile on faces with access to portable water to celebrate nigeria's sixty-first independence anniversary àti ṣàgbékalẹ̀ geophysical survey ọ̀fẹ́ fẹ́yìn ọ̀mọ́kànlélọ́gọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ kọ̀ sí wa geosurvey ló ń sọ ibi tómi wà lórí ilẹ̀ lẹ́yìn èèyàn mọ́kànlélọ́gọ́ta ìdajì owó geosurvey ni gbogbo èèyàn ó máa san nítorí onyx independence promo yìí àti já iye tá à ń gbẹ́ borehole sílẹ̀ pátápátá fún àǹfààní gbogbo ènìyàn àlà ni ó fokùn ọ̀lẹ́hàn onyx geoservices ò dẹ́lẹ́gbẹ́ gbà bẹ́ẹ̀ àwọn Start a ti gbẹ́ bọ́hò fún be a part of Onyx Independence promo today àwa twenty six Old Owode Road oníkólóbó Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three àti zero eight zero six two three four one nine nine three zero eight zero six two three four one nine nine three promo runs till December twenty twenty one Onyx Geo Services What is is life. látojú ọjà etí ọba nílé etí ọba lóko òròyìn ó ń tẹ̀ síwájú ní jùgbọ́njùgbọ́n ẹjá ti bímú ẹjá lọ sí abala ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ohun tó fa làásìgbò láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ìkàn ìkàn kan lápá àríwá àtàgbẹjọ́rò àgbà orílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn gómìnà lẹ́kùnlẹ̀ kóòtù òjìrè ọ̀rọ̀ rẹ o lójú ewé kejìlá ìwé ìròyìn ti the punch iná ní ìròyìn yìí wà léyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èlé owó orí ọjà tó ń wọlé sásùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí léyìí tí tírélà torí rẹ̀ tọ́pá kìsáàrin ìjọba àtàwọn ìjọba ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé owó tí wọ́n ń pa wọlé láti orí ọjà yìí ni wọ́n fi ń bójútó ọ̀rọ̀ ètò ìdàgbàsókè abala ti iṣẹ́ ìlú àmọ́ gómìnà ìpínlẹ̀ Rivers ń ló kọ́ yalàgbà láàrin àwọn tó kù yìí pé kò ní í jọ mọ́ o káwọn máa pa owó ọ̀hún wọlé sí àsùnwọ̀n ìjọba àpapọ̀ bíi bẹ́ẹ̀ kọ́ àsùnwọ̀n àwọn ni ó máa lọ ní tààràtà kó tó di pé wọ́n ń gbéra wọn relé ẹjọ́ nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n tún pè lọ́wọ́ ta wà yìí ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Èkó wọ́n ti jọ lẹ̀dí àpò ìgbẹ́jọ́ papọ̀ ìpè àwọn ń ru ìjọba àpapọ̀ lọ sí ilé ẹjọ́ ni o ẹjọ́ èyí tí wọ́n ń gbépò yẹnu náà àwọn ò ní gbà á láàbọ̀ bí wọ́n bá ṣe tán tí wọ́n láwọn ò ní wọ́n kún ohun tí abala ètò ìdájọ́ náà tó sì ní í ṣe ni pé ìjọba àpapọ̀ fẹ́ tẹ̀síwájú láti máa gba owó náà wọlé sí àsùnwọ̀n àmọ́ ìpínlẹ̀ Rivers ni kò jọ́ o ń lọ̀rọ̀ bá dé ẹni bá ṣe ń di pẹpẹ ló yẹ kó jẹ jù nídìí pẹpẹ fún ìdí eléyìí àwọn òṣètàn láti máa sanrú owó rọ̀gùnrọ̀gùn bẹ́ẹ̀ sásùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ kì í wáṣà wọn nìkan ìpínlẹ̀ èkó náà òun náà dúró korì ìpè lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn ò ní gbà àmọ́ o lára àwọn tí ó fojú hàn ní ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń jáde lásìkò yìí agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn ìkàn àkùgù kan láti ìpínlẹ̀ adamawa plateau plateau àti kaduna wọ́n ní àwọn náà fọwọ́rọ̀ pò pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ìpawówọlé láti lè gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ pé àwọn kọlu ìpínlẹ̀ Rivers àti Èkó lórí ìdájọ́ àkọ́kọ́ èyí tó ti kọ́ wáyé o ọ̀rọ̀ rèé o tẹ́lá ti páàkì sáàrin ìjọba ìpínlẹ̀ Èkó tòun ti Rivers léyìí tí wọ́n jọ wà lápá kan bẹ́ẹ̀ apá ti àríwó orílẹ̀-èdè wa Nàìjíríà agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí tòun ti ìpínlẹ̀ Kaduna àárín àwọn méjèèjì ní tí ìlàjọ wà báyìí àní sanwó wọlé sí àsùnwọ̀n ìjọba àpapọ̀ mọ́ wọ́n sì ń sọ dímọ̀ lábala ti ìjọba àpapọ̀ náà àti ìpínlẹ̀ Kaduna pé léyìí tá a jọ tẹsẹ̀ bọ̀ yìí ẹ̀yẹlé ń ló bá ìpínlẹ̀ Rivers tán lọ ẹ̀dì ẹ̀ ń bọ̀ tí ó tàn nítàkùtàn àfikún ọmọ sanwó náà wọlé sásùnwọ̀n ìjọba àpapọ̀ ńlọ bóyá bùkátà ọ̀rọ̀ tó wà ńlọ yẹ ẹ lọ sí ojú ìwé kejìlá ìwé ìròyìn ti the punch tó jáde lónìí. ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni asub àti ìjọba àpapọ̀ ti pé àkókò ti tó fún àwọn láti gbomi pẹrẹgì kaná o nígbà tí asub ń ṣe àlàyé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tí àwọn jọ sọ ní fìtílà tó ń tìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ànádìbámi ìkójúmọ́ tó mọ̀ bílíọ̀nù bíi mọ́kàndínlógún eléyìí tí wọ́n pé wọ́n fẹ́ fi ṣe àtúngbèǹde ẹ̀ka ilé ẹ̀kọ́ gbogbo ìṣe nílẹ̀ nàìjíríà pé àwọn yọ̀ǹda ẹ̀ láàrin oṣù mẹ́ta lẹ́yìn tí wọ́n ti buwọ́ lù ú wọ́n pé títí di àkókò yìí ẹ̀tẹ̀jà tómira lásùpù òrí kankan bẹ̀ ìlàsùpù bá pé ọ̀dà kò burú bàjẹ́ ìpàdé tó gbóná janjan bí ajere yóò wáyé o lónìí ti ṣe ọjọ́ ajé monday wọ́n pé lẹ́yìn tó ti lé ní oṣù mẹ́ta tí ìjọba àpapọ̀ lẹ̀ nàìjíríà tó ti buwọ́lu owó kan tí í ṣe bíi bílíọ̀nù mọ́kàndínlógún wípé kí wọ́n ná sí ẹ̀ka ilé ẹ̀kọ́ gbogbo ìṣe nílẹ̀ nàìjíríà tó sì jẹ́ pé ní tíásùp àti ìjọba àpapọ̀ jọ fẹnu kò sí rèé pé wọ́n yọ̀ǹda owó wọn pé títí di òní olónìí yìí àwọn ò tí ì rí owó kankan o ìjọba àpapọ̀ sì pé àwọn ti buwọ́lu owó ọ̀hún wọn pé òní gangan tí wàá ṣe ọjọ́ ajé iná lásùpù gbé ọ̀dà kò burú kò bàjẹ́ ní tá a bá fi ó bàjẹ́ ó ní bá a ti ṣe bí ẹrù bá sì kọlẹ̀ tó kọ òkè ó níbìkan àtúngbé kà ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ asup dókítà adesi ezeibe iná ló wá ṣe àlàyé ọ̀rọ̀ ní àkókò tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday pé àwọn ń ṣe ìpàdé kan tó gbóná janjan bí ajere wọn pe iná làwọn wà fi sí ìjọba àpapọ̀ nígbẹ́rẹ́ pàkọ́ pé amúgbàgbé o ó wà ńlẹ̀ tó sì pọ̀ bàbí èyí tẹ́ ẹ bá fẹ́ ń bẹ̀ á fún yín ni torí àdéhùn tá a fẹnu kò sí ńgbà tá a ṣe ìpàdé ńjọ́sí ẹ̀ mú kankan ṣe ń bẹ̀ kò tí ì sí kọ́bọ̀ kankan tó ti bọ́ta láti ṣe àwọn àtúnṣe èyí tẹ́ fọwọ́ ẹ̀sọ̀yà ń jò níyìn wọ́n pé àwọn tó jẹ́ ìgbìmọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ńṣe ni wọ́n wá ṣe ìpàdé lónìí o ní gateway polytechnic tó wà ní ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ asup ṣe ń ṣe àlàyé ó pé àwọn tí í ṣe ẹgbẹ́ asup ni wọ́n ti kọ́kọ́ gùn lé ìyanṣẹ́lódì ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin ọdún tá a wà yìí tí wọ́n sì ṣẹ́wọ́lé ìyanṣẹ́lódì náà ń wò di ọjọ́ kẹwàá oṣù kẹfà látàrí péjọba àpapọ̀ ti fọwọ́ sọ̀yà fún àwọn pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ máa wẹ̀yìn àwalẹ̀ rí mọ́tímọ́tí láwọ̀ lẹ́yìn yín àfi bíi fo pé ṣùgbọ́n gbà tí àwọn sọ̀rọ̀ yán ọ̀rọ̀ tán tí àwọn ti fi ẹnu ọ̀rọ̀ jóná ìjọba àpapọ̀ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ wọ́n pẹ́ títí di àkókò yìí ẹ̀ka ètò ẹ̀kọ́ gbogbo ńṣe iná ló ti fìdí janlẹ̀ tó sì jẹ́ pé gbogbo òbéèrè eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ńṣe ń béèrè fún iná níjọba àpapọ̀ tí ìdáhùn kankan nú ẹ o wọ́n pẹ́ bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún kan iná ni wọ́n pé owó ọ̀hún wọ́n yọ̀ǹda ẹ̀ wọ́n sì máa fi ṣe àtúngbẹ̀ǹde àwọn ilé ẹ̀kọ́ gbogbo ìṣe wọ́n pé yàtọ̀ sí eléyìí gbogbo àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ eléyìí tó ti da mi ẹnu àtàwọn nǹkan míì tó lè jẹ́ kí ẹ̀ka ètò kẹ́kọ̀ọ́ ó tẹ̀síwájú iná làwọn ṣe sáwọn ilé ẹ̀kọ́ gbogbo ìṣe wọ́n á pé bílíọ̀nù mẹ́rin tó kù àwọn máa fi san owó àjẹsílẹ̀ èyí tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe náà wọ́n pé títí di àkókò yìí àtowó tí wọ́n fi tún nǹkan ṣe àtowó àjẹsílẹ̀ tí wọ́n fẹ́ san kọ́bọ̀ wọn ò tí ì san o fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ìṣe wọ́n pé gbogbo ìlérí tíjọba àpapọ̀ sì ṣe rèé àwọn sì ń retí ni ìgímọ̀ ti sẹ́mẹ́tì báyìí o àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ò ní tẹ̀tì láti ṣe ìpàdé kan tó gbóná jẹjẹ bí ajere wọ́n pé tí àwọn bá wá bá bọ̀ àbọ̀ pàdé ẹ̀yin ọmọ nàìjíríà wọ́n pé tí yín ò ní di sí i ìròyìn ọ̀hún ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune níbi tí ẹgbẹ́ asup wọ́n pé wọ́n ṣe ìpàdé kan lónìí o ti ṣe ọjọ́ ajé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdéhùn tí ìjọba àpapọ̀ ọlẹ̀ yìí tí wọ́n jọ fẹnu kò sí lórí ọ̀rọ̀ bílíọ̀nù mọ́kàndínlógún náírà pé wọ́n fi ṣe àgbéǹde àwọn ilé ẹ̀kọ́ gbogbo ńṣe àmọ́ o títí di àkókò yìí àtẹ̀jẹ̀ àtòmíra wọn ò tí ì rí kankan bẹ́ẹ̀. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Along with exercise still water being conducted by the 81 Division Nigerian Army, 35 Artillery Brigade Abeokuta will be carrying out a field military training and military operation ordered and war throughout Ogun State from 4th of October 2021 to 23rd of December 2021. The exercise is aimed at enhancing troop level of professionalism and preparedness and curbing security challenges prevalent in our areas of responsibility, such as kidnapping, banditry, cyber crimes, among others. The exercise will flag off with a free medical outreach and consultation, treatment of minor illnesses, and appropriate referrals for surgical cases. At Centenary Hall, Aki Abeokuta, today, Monday, 4th of October, 2021. 2021 by 10.30 a.m. The good people of Ogun State are invited to the flag of exercise of still water in the state, which will be hosted by the Commander 35 Artillery Brigade Alamala Abeokuta, Brigadier General Adewale Adekoya. Announcer Captain Sally Abdul, Acting Assistant Public Relation Officer. gbogbo èèyàn ìrọ̀rùn ti dé o lórí gbogbo akitiyan ètò ìrìnnà yín pátá yálà láti nàìjà lọ sórílẹ̀-èdè míì lágbàáyé ni ìyẹn outbound àbí ẹ̀fẹ́ gbórí wọlé sí nàìjà láti ìlú míì lágbàáyé inbound bó sì jẹ́ pé ẹ̀fẹ́ kúrò láti orílẹ̀-èdè kan lágbàáyé lọ sórílẹ̀-èdè míì ìyẹn sótò iléeṣẹ́ first excellent able travel and tours limited nílé iṣẹ́ tó gáyàtà nínú kábàániṣètò ìrìnnà bíi airline ticket àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà ìrọ̀rùn pẹ̀lú ìmọ̀ òde òní jákèjádò àgbáyé àkọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìrìnnà lọ́nà tí ó fi ní lọ́kàn balẹ̀ àbẹ̀rẹ̀ wá sí lókùn nídìí torí ọmọ ẹgbẹ́ yàtà nantas àti ncaa ní wá. ìyẹn àwọn ẹgbẹ́ tó ń ṣètò ìrìnnà káàkiri àgbáńlá ayé. kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ ṣètò ìrìnnà sí tá ò lè bá yín ṣe ní first excellent able travel and tours limited. a ó bá yín wo àwọn ètò ìrìnnà tí owó rẹ̀ ò gara rárá. ẹ ó sì tún láǹfààní láti yan oríṣiríṣi ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà fi sanwó. ọ́fíìsì first excellent able travel and tours limited lábẹ́òkúta wà ní nọ́mbà forty five shokenu road òkè ìjẹun abẹ́òkúta ogun state telephone number zero nine zero five five zero five two four seven two tàbí whatsapp number plus six three nine one seven four four one six three five six two. Website excellenttravel.com.ph. ilé-iṣẹ́ ọlágá properties limited tún gbé e dé o. bí orílẹ̀-èdè nàìjíríà ṣe pé ọdún mọ́kànlélọ́gọ́ta ti àdá sílẹ̀ sixty one years independent special promo tún gbórí wọlé kàṣà independent special promo ilẹ̀ wa ní honey city bòde olúdé tí à ń tà ní eight hundred thousand naira tẹ́lẹ̀ ó ti di four hundred and fifty thousand naira báyìí ní bòde olúdé fìjàbí fair and work peaceland city sokelu village my eight four hundred thousand naira ní tẹ́lẹ̀ one hundred and fifty thousand naira látà báyìí independent city malete village nítòsí gbúọ̀rà five hundred and fifty thousand naira ní tẹ́lẹ̀ ó ti di two hundred thousand naira báyìí ilẹ̀ wa ní golden estate owódì àpá road ogo fi badagry two point five million naira ní tẹ́lẹ̀ ó ti di one point two million naira báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ilẹ̀ oko wa ní mosafejo village ọlọ́fà fire primary school alábàtà fifty thousand naira ní ilẹ̀ oko wa ní sọ́gúnlẹ̀ abọ́rẹ̀ bájì town twenty thousand naira péré ní báyìí ilẹ̀ oko wa ní abúlé òjò oǹsẹ̀mọ̀ thirty thousand naira ní àti ní aláàtàn village firebar ajé alábàtà twenty five thousand naira ní ẹ yọjú sí wa ní twenty eight lẹ́yìn heritage bank gídé jones òkèlè wa abẹ́òkúta tàbí agége opposite just right ọjà ọba ẹ̀gbá Lagos telephone zero eight zero five zero four six four five zero four àti zero eight zero three eight three six four two one six. káàbọ̀ padà látọjú ọjà etí ọba ńlẹ̀ etí ọba lóko òròyìn náà ló sì ń tẹ̀síwájú láti ìkànnì fresh one oh seven point nine fm ọ̀ṣọ́bà presidential etop nílùú abẹ́òkúta tọ́ ẹjẹ́ sáré fi òkò kọpọn ẹyẹ méjì ní pápápá lójú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wàhálà míì tó tún rúgbó bọ̀ láàrin àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà INEC àti iléègbìmọ̀ asòfin àgbà tòun ti àwọn tó jẹ́ ẹ̀kan òkùgbò akọni níwájú adájọ́ léyìí tí ọ̀rọ̀ ti ń ṣe wọ́n bí ọ̀rọ̀ kí ló fa sábàbí wọ́n ní ọjọ́ sinmi Sunday ní iléègbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà sọdúnmọ́ pé ọ̀rọ̀ àti ìpè tí àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà ń pè fún láti máa tari àbájáde ìsìn ìbò sí orí ẹ̀rọ ayélujára bí ìbò bá ṣe ń lọ lọ́wọ́ pé ó dàbẹ́ni pé kò ní í jọ́ ò agbára tí wọ́n ń béèrè fún náà láti máa gbé irú èsì ìbò bẹ́ẹ̀ jáde lẹ́yìn ọ̀sọ́kà bó bá ṣe ń lọ àwọn ò ní gbà láti lè jẹ́ kó ṣeé ṣe alukoro fún àwọn ọmọ ilégbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí sẹ́nitọ̀ Ajíbọ́lá Bashiru ń ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́ sinmi Sunday ó ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀ yìí Independent National Electoral Commission wọ́n ní nínú súra òfin ọdún 1999 ó fún àwọn ní agbára láti ṣe àmúlò ìlànà tí ó mú kí ètò ìdìbò kó rọrùn fún àwọn wọ́n ní ara ìlànà náà làwọn sì pè fún yín pé bẹ́tò ìdìbò bá ti ń lọ lọ́wọ́ wọ́n máa tarí rẹ̀ sí orí ẹ̀rọ ayélujára ayélujára pé bí nǹkan ṣe ń lọ rèé ẹnìkan náà tó tún jẹ́ amòfin àgbà kan Mike Osekome àti Tayo Oyetibo táwọn méjèèjì jẹ́ amòfin àgbà méjì wọ́n ní ohun táwọn náà mọ̀ pé fúnre léyìí tó sì jẹ́ pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ibi tí wọ́n tò sí ó yàtọ̀ síbi tí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n tò sí tiwọn ọlọ́rọ̀ náà ó sì ti ń fa sún ogún mi ó tẹ̀mí àwọn tó jẹ́ bíi amòfin àgbà wọ̀nyí wọ́n ń tọ́ka bó ṣe ṣe pàtàkì tó láti lè jẹ́ kí àjọ elétò òdìbò wà lákàtà ọ̀rọ̀ ètò òdìbò láì ní àtójúbọ̀ láti ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà tàbí èèkàn kùgbó olóṣèlú kankan lórílẹ̀‐èdè yìí àmọ́ lọ́wọ́ tá a wà yìí o èdè ò tí ì gbẹ́lẹ̀yọ̀ láàrin ilé ìgbìmọ̀ asòfin àgbà àti àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà dúró sí gẹ́gẹ́ yìí pé bẹ́tò òdìbò bá ṣe ń lọ lọ́wọ́ làá máa kéde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ilé asòfin àgbà wọ́n ní kò jọ́ o ìlànà ọ̀hún kò ní lè mọ́gbọ́n lọ́wọ́ tó bẹ́ẹ̀ àwọn tó jẹ́ amòfin àgbà wọ̀nyí náà ti ń sọdún mọ́ pé ewu wà ń bẹ tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀bá tẹ̀lé ìlànà yìí àwọn èèyàn fẹ́ máa ṣe àrọ́ndàrọ́ndà nípa èsì ìbò tí wọ́n sì fẹ́ máa tọ́ bọ̀ lójú lọ́wọ́ òkè rẹ̀ ní ọ̀rọ̀ kan wà tí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń gbìyànjú láti ṣe àtìlẹ́yìn fún àwọn darandaran ńlẹ̀ wa nàìjíríà yìí pé wọ́n ó gbé ẹkùnlẹ̀ kóòtù òjèrè lọ sílé ẹjọ́ o kí ló sì fa sábàbí ọ̀rọ̀ wọn ní àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lẹ́kùnlẹ̀ kóòtù òjire àtàwọn ìpínlẹ̀ míì tí ń bẹ ní gúúsù ilẹ̀ yìí ni wọ́n ti pawọ́pọ̀ yìí pé ọ̀rọ̀ ìdáranjẹ àwọn kẹ̀yìn sí tí kálukú wọn sì ti tọwọ́ bọ ìwé pé kò ní jọ́ o àwọn ò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa lólè àwọn láti máa fi dáran jẹ lára àwọn ìpínlẹ̀ tó ń bẹ lábẹ́ àgbà fún ìjọba àpapọ̀ láti lè jẹ́ káwọn darandaran máa daran bẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ èkó ondo ọ̀yọ́ ọ̀ṣun èkìtì abia bayelsa rivers akwa ibom enugu delta ìpínlẹ̀ ogun àwọn méjèèjì náà ṣètò ọbọnú ìwé àdéhùn náà ìpẹ́tọ̀ kò sáyè fún àǹdarànjẹ lẹ́kùn ìpínlẹ̀ tàwọn náà kíjọba àpapọ̀ kó lọ wánú igbó ẹ̀kẹ́ tí ó kó àwọn màálùú lọ fún àwọn darandaran bó bá fẹ́ ṣe àtìlẹ́yìn fún wọn láti máa daran jẹ̀ ńbẹ̀ ìjọba àpapọ̀ wa ní ṣíṣe sì kù ẹgbẹ́ àwọn daranjẹ̀ daranjẹ̀ náà akọ̀wé wọn lápapọ̀ ìyẹn ti mìyẹ́ tí ẹ là Allah Kahuta Hore wọn ni àwọn náà ti gbéra láti ọwọ́ akọ̀wé wọn Sẹ́lá Alhassan ni wọ́n kọ ìwé pé ìjọba àpapọ̀ bó ṣe ti fẹ́ ṣe àtìlẹ́yìn fáwọn yìí àwọn ò gbé àwọn ìpínlẹ̀ wọ̀nyí lọ ilé ẹjọ́ ni o lójú ọgán o ẹ lọ tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti The Punch tó jáde lónìí. lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní ìròyìn fìkàlẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ ti bọ́ọ̀lẹ̀ látẹnu ẹnìkan tó jẹ́ amòfin tó tún jẹ́ agbẹjọ́rò àgbà nílẹ̀ Nàìjíríà dókítà Káyọ̀dé Àjùlọ gbọmọgbọmọ lólùlù kìlọ̀ sétí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ààrẹ Muhammadu Buhari tó sì ní ààrẹ mọ̀ ààrẹ sì ní láti dárúkọ àwọn afòkùnkùn bójú ṣiṣẹ́ láabi eléyìí tó ń domi àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà rú tó jẹ́ pé àwọn gangan ni bàbá àṣàlẹ̀ fáwọn agbésùmọ̀mí nílẹ̀ nàìjíríà ọ̀rọ̀ yìí náà ló bọ́ ta nínú ọ̀rọ̀ kan eléyìí tí ẹni tí í ṣe agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà tó fi síta ò ní àkókò pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà tó sì tọ́ka sí wípé àìsí ètò ààbò àti ìwà àgbésùmọ̀mí nílẹ̀ nàìjíríà ìní ò jẹ́ kí àlàáfíà jọba tí gbogbo nǹkan fi di gbàgbós wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ tó fi ń bẹ́lẹ̀ pè bí odi ẹ̀yìn lórílẹ̀‐èdè nàìjíríà nínú àtẹ̀jáde tó fi léde fáwọn akọ̀ròyìn nílùú àbújá ẹni tí ó ti fi ìgbà kan rí jí akọ̀wé ìpolongo fẹ́gbẹ́ òṣèlú labour party iná ló wá ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà sọ fún ti pọ̀pọ̀ ṣùṣìn àyájọ́ òmìnira ọdún kọkànléní ọgọ́ta èyí tó wáyé lọ́jọ́ ẹtì Friday ó pé bí wọ́n ṣe tawọ́ gan Nnamdi Kanu àti bí Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn ń pè ní Ìgbòho bó ti ṣe wà ní àhámọ́ àtàwọn ìwádìí kan ìwádìí kan eléyìí tó ń lọ lábẹ́lẹ̀ wọ́n pé ó túmọ̀ sí pé kí àlàáfíà ó tó lè jọba nílẹ̀ Nàìjíríà ilẹ̀ ọ̀wẹ̀ wọ́n pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí ń béèrè fún ẹ̀tọ́ wọn iná àlàkóso tí ń bẹ lóde nílẹ̀ Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn àjùlọ tọ́ka sí nínú àtẹ̀jáde ọ̀hún wípé ńgbà tí àwọn tí ń jà fún ẹ̀tọ́ wọn ń bẹ ní àhámọ́ kí gan ńlá àkóso tí ń bẹ lóde yìí ṣe fún àwọn tó jẹ́ agbátẹrù àti àwọn agbódegbà fáwọn agbésùmọ̀mí nílẹ̀ Nàìjíríà wọ́n pé kì í sì ṣe péjọba alẹ̀ yìí ọ̀mọ̀ wọn o àmọ́ ó ṣeé ṣe kí àwọn náà lẹ́bọ lẹ́rù wọ́n pé bíbẹ̀ ẹ̀kọ́ ìjọba ó ti bọ́ sí ìgboro ayé máa nàka sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí bí ojú bá ń ṣe pé a máa yọ hàn jù ni wọ́n pé àwọn tí ń ṣe agbódegbè àti bàbá àṣàdẹ̀ fáwọn agbésùmọ̀mí tí ò jẹ́ kí àlàáfíà ó dúró déédéé nílẹ̀ nàìjíríà ìjọba ẹ bẹ̀rẹ̀ sí ní máa dákọ wọn ní ìgboro ayé kí wọ́n sì jó lamba níwájú òfin ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ìkànkùgbò nínú ẹgbẹ́ òṣèlú labour party rawọ́ ẹ̀bẹ̀ sí tolórí tẹlẹ̀mù nílẹ̀ nàìjíríà pé ọ̀nà tí wọ́n gbà láti gbógun ti àìsí ètò ààbò nílẹ̀ nàìjíríà ó dọ̀wọ́ oníkálukú ọ̀rọ̀ pọ̀pọ̀pọ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune tó ń tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ògowẹrẹ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ń jóúnjẹ ọ̀fẹ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n pé ìjọba tún ti ṣe àgbékalẹ̀ ìlànà kan àwọn èròjà tí wọ́n máa fi pèsè oúnjẹ ẹni wọ́n ti kó lọ lọ́pọ̀ yanturu sípínlẹ̀ Kẹ́bì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà pé wọ́n ní wọ́n ti ṣíṣọ lójú eégún ẹ̀ àwọn ìlànà ìfún àwọn akẹ́kọ̀ọ́ ògowẹrẹ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló ń jẹ́ o alákòóso fọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọmọnìyàn àti ṣíṣàkóso ọ̀rọ̀ jàǹbá tó ń ti ìdàgbàsókè ohun amúlùdùn Sadiya Umar Farouk iná lọ́tanilólobó ọ̀rọ̀ yìí tó sì ṣe àlàyé wípé àwọn èròjà alẹ́ ìdáná eléyìí tí wọ́n pín iná ni gómìnà ìpínlẹ̀ Kebbi Àtíkù Bàgúdú ńlọ́ṣẹ́lẹ́rìí ẹ̀ wọ́n pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kebbi ẹni wọ́n ti kó àwọn èròjà òun fò wọ́n ní tẹ́ ẹ má bóúnjẹ síbí eléyìí tí ìjọba ti kọ́ kọ sí iná ni wọ́n ti pín lọ lọ́pọ̀ yanturu fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà wọ́n gbé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sì rèé kílé ẹ̀kọ́ lè wu àwọn ògo wẹ́rẹ́ wá ni àti pé gan ìlànà oúnjẹ ọ̀fẹ́ tíjọba gbé kalẹ̀ kí oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n mọ̀ jẹ kó lè jẹ́ èyí tó ṣe iyebíye tí àlàáfíà rẹ̀ sì pé wọ́n pé ìjọba ìpínlẹ̀ Kẹ́bì náà wá sọ̀rọ̀ pé àníyá láìmoore àti pé gbogbo nǹkan tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ ńlá wọn lò bó ṣe tó àti bó ṣe yẹ Hajiya Sadiya Farouk tọ́ka sí i wípé sẹ́rí lórílẹ̀‐èdè nàìjíríà ìlànà fífún àwọn ògo wẹrẹ ti ṣe akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lóúnjẹ jákèjádò lẹ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ mílíọ̀nù mẹ́sàn-án iná ni wọ́n ń jẹ wọn ọ̀fẹ́ o nílẹ̀ nàìjíríà àwọn tá a sì gbà bíi kúùkù tí wọ́n mọ̀ dáná fún wọn jákèjádò lẹ̀ nàìjíríà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ìní gbogbo wọn gbogbo wọn náà ni wọ́n kúkú sì ń gbowó iṣẹ́ wọn ara àlànà náà rèé pé kí gbogbo nǹkan lè máa lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ìjọba àpapọ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ajiya sadiya farouk sọ̀rọ̀ ilẹ̀kùn lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ẹgbà balance yín bẹ̀. lára àwọn òròyìn ìrọ̀lẹ́ ayé àwọn ọ̀kan tún rèé o arábìnrin kan mà rèé o léyìí tó jẹ́ pé ohun tí wọ́n fi ojú rẹ̀ rí bó bá dé ọ̀run bí ojú rẹ̀ bá tún kó nǹkan tó sún mọ́ díẹ̀ ló máa kù wọ́n ní òun ló ṣekú pa àwọn alájọgbélé rẹ̀ méjì nǹkan tí wọ́n sì ṣe fún òun náà ọgbẹ̀nu tán kọ sísọ lábala kejì ọ̀kan lára àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ti Ondo wọ́n máa jí gbé nígbà tó ń lọ lójú ọ̀nà Àkúrẹ́ sí Adó wọ́n ní àwọn ajínigbé tó jí gbé mílíọ̀nù mẹ́wàá owó náírà ni wọ́n ń béèrè fún nípínlẹ̀ Kwara kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ náà tún ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní arábìnrin kan ni wọ́n ní ah, ọlọ́run ló mọ ohun tó fa sábàbí o bóyá ìrònú àrò òdòrógbó ló fà á ó sì gbéra pa ó bẹ́jù sínú kànga fúnra ẹ̀ ńgbà àwọn ò débẹ̀ ni wọ́n rí i pé òkú kan rèé tó mà ti fóté nínú omi àwọn èèyàn tí wọ́n béèrè wọn ni kọ́ má lọ jẹ́ pé bóyá ìrònú àrò òdòrógbó èèyàn depression ń ló ṣokùnfà rẹ̀ àwọn ará àdúgbò rẹ̀ wọ́n ti lọ wọ́ ọ̀nà bí wọ́n ṣe yọkù nínú kànga o àmọ́ ní ìpínlẹ̀ Anambra kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ ńbẹ̀ ọjọ́ ìsinmi sunday àná gúdúgbẹ́ jálulẹ̀ bí ó di ẹ̀yìn lágbègbè kan tí wọ́n pè ní nnewi ní ìpínlẹ̀ anambra wọ́n ní àwọn méjì ni wọ́n máa rán lọ sí ọ̀run àpàpàǹdodo léyìí tó sì jẹ́ pé iṣẹ́ ọwọ́ àwọn agbénipa agbébọn ni wọ́n tún lọ sí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n tún jó níná gúgú wọ́n kọlu iléèwòsàn kan náà tó wà ńbẹ̀ ìyún Nnamdi Azikiwe University Teaching Hospital tó wà ní Nnewi wọ́n nígbà wọn ò débẹ̀ náà wọ́n bà nǹkan jẹ́ jìnnà tó jẹ́ pé ọta àbọn ìṣe ni wọ́n ń ṣà nílẹ̀ pẹ̀lú ibi tí wọ́n rọ̀jò rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ láàbù yìí ló ṣẹlẹ̀ lọ́wọ́ bíi aago méjì ọ̀sán kọ́lọ́n dákun ààbò rẹ̀ àti àlàáfíà kó dá padà sórílẹ̀‐èdè wa nàìjíríà ojú ewé kẹrin àti karùn-ún ìwé ìròyìn the punch ń làwọn ìròyìn tẹ́lẹ̀ ńlọ́wà tó a jẹ́ pé kádókè lọ́hùn-ún ká polówó ọjà ńgbà tá a bá ti á padà dé ìròyìn etí ọba ńlé etí ọba lóko yóò mọ̀ tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Foodco is here again. Foodco is here again everybody loves it la la la la la. Yusef, sef don catch the food co fever. who no like better thing where i go shop for my niece still get correct food and hang out with my g's under one roof this one na first of its kind for abeokuta to celebrate the opening of foodco abeokuta at akinolugbade social Center, 8th of october foodco dey give us deals wey sweet our belle spend ten thousand naira and get one thousand naira meal free plus free arcade center ticket ogbonge sun fresh bread and one litre coke at four hundred and ninety-nine naira ninety-nine kobo. Milo 450 gram refill at 959 naira 99 kobo. 3 crowns evaporated milk 160 gram at 189 naira 99 kobo. Indomie onion chicken flavor 70 gram. Minaton sandwich toaster ST801 9999 naira 99 kobo. Dewu blender DBL 819 10999 naira 99 kobo. No forget now the 8th of October Foodco go land for Abeokuta for Akeolugbade Social Center. Promo runs 8th October to 17th October 2021. Terms and condition applies. olùgbé apọ́sítù ayọ̀délé babalọ́lá tún ti dé o láti wo ilẹ̀ wa nínú ìpàgọ́ ọ̀sẹ̀ àwọn akọni nínú ìgbàgbọ́ láti wẹ̀ẹ́sẹ̀ ọjọ́ kẹfà sí sátidé ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí ipa mẹ́ta ni àkókò àdúrà àárọ̀ aago mẹ́sàn-án ọ̀sán aago mẹ́ta láti aago méjìlá ìṣòro alágbára di àárọ̀ kùtù hàì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní orírun ìjọ apọ́sítọ́lì ti kristi àgbáyé níbi tí a ti pe apọ́sítọ́ ayọ̀ babalọ́lá ní ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun wọ ilẹ̀ wa sàn ní àkọlé ìpàdé àdúrà tọdún yìí ẹ jẹ́ ká parapọ̀ kí ọlọ́run tó bá níṣẹ́ kó dá sí ọ̀rọ̀ ayé wa ní orílẹ̀-èdè yìí kí gbogbo ẹlẹ́tù bàtúṣẹ́ ọba tó mú odò mara tọkọrọ di dídùn ti ṣetán láti dá àdùn padà sí orílẹ̀-èdè wa tá a bá lè ké pé ajínrere àgbà sí ìjọ apọ́sítẹ́lì ti kristi bàbá tó rí àánú ìpègbà wòlíì ẹ̀sìn káyà ó ọ̀làdẹ̀jì ààrẹ ti ìjọ apọ́sítẹ́lì ti kristi àgbáyé olùṣọ́ àgùntàn so ọ̀làdẹ́lẹ̀ alámòjútó gbogbogbò ti ìjọ apọ́sítẹ́lì ti kristi àgbáyé olùṣọ́ àgùntàn eo ọ̀dẹ́jọbí náà yóò wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ sórílẹ̀-èdè wa yóò ti lọ lágbára jù bíi Yeah! Yeah! ẹ ǹlẹ́ o ìyẹn agbaṣẹ́ṣe abánikọ́lé mo fẹ́ fi ọ̀nà hàn yín ni. bẹ́ẹ̀ bá ń fẹ́ búlọ́ọ̀kù tó lé kókókó bí irin. bẹ́ẹ̀ bá ń fẹ́ sìmẹ́ǹtì tó wo rẹ̀ jara lọ. tẹ̀ bá ń fẹ́ interlock. bẹ́ẹ̀ bá fẹ́ kí wọ́n wá já omi fún yín níbi tẹ́ ẹ ti ń kọ́lé yín lọ́wọ́. ilé iṣẹ́ kan ṣoṣo tí wọ́n tọ́ka ẹ̀sìn ni. dimofelt concrete block industry. kódà bẹ́ẹ̀ fẹ́ rìn gínú kànga. ibi tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n bá yín já sí ni wọ́n bá yín já sí nírọ̀rùn pẹ̀lú concrete block industry fọjà tí wọ́n ẹnikẹ́ni lára o ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí demofashion ní tó le kokoko bí irin intalọ́ọ̀kì ń bẹ rẹpẹtẹ sìmẹ́ǹtì ń bẹ gidi gan ríǹgì kànga pọ̀pọ̀pọ̀ bẹ́ẹ̀ bá ti kà sí wọn ní ọ́fíìsì wọn ti ń bẹ ní demofashi concrete block industry ìyànà ẹlẹ́ja níkọjá mechanic village ní kété bá kọjá ìyànà kẹrin adjacent fagbroms station expressway telephone On ní lọ́rùn. ọ̀dà etí ọba ńlé etí ọba lóko kárẹ̀ ìtókù sí etí gbọ̀nyìn. àjọ olómìnira elétò òdìbò nílẹ̀ nàìjíríà wọ́n ti ké gbàjarè pé tọ̀ gbogbo bídùgbẹ̀dùgbẹ̀ ṣe ń fì lókè lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò nípínlẹ̀ anambra ẹ mọ̀ ń kọ àwọn lóminú. Hmm. wọ́n pe bí àwọn bá sì kọ̀ táwọn ò sọ̀rọ̀ sókè ó ṣeé ṣe kí omi ó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu wọ́n pe bí wọ́n ti ṣe ń wo ètò ìdìbò ní ìpínlẹ̀ Anambra níwájú ìyẹn ètò ìdìbò sípò gómìnà ó kù bí ọ̀sẹ̀ bíi mélòó kan ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ olómìnira elétò ìdìbò nílẹ̀ Nàìjíríà ó ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó di tọrọ fún kalẹ̀ ní ìpínlẹ̀ Anambra àjọ náà ló pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní lọ́bì lọ́kòkò fikùnlukùn foríkorí pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ bò láṣeṣe o tí gbogbo nǹkan ó fi san mọ̀nà tá làáfíà ó fi jọba tètò òdìbò ó fi lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ wọ́n pe ṣe ni gbogbo àwọn tí ọ̀rọ̀ kan ṣáà ń ṣèlérí pé ẹbọn mi kan kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ ẹni tí í ṣe alábòjútó àpapọ̀ tó tún jẹ́ alága fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ olùdìbò lẹ́kọ̀ọ́ Festus Okoye iná ló ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn tó jẹ́ olùfẹ́ ìjọba àwarawa ominú gbọ́dọ̀ kọ wọ́n ẹ̀rù sì gbọ́dọ̀ bà wọ́n lórí ọ̀rọ̀ wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ gbọ́dọ̀ rù mí gbálà pàrọ̀ eléyìí tí ń wáyé ní ìpínlẹ̀ Anambra wọ́n pé kò sẹ́ni tí ó lajú ẹ̀ sílẹ̀ tí jàlùwò kó wọ̀ lóòótọ́ o ẹ̀tọ́ gbogbo wa ni láti ṣètò ìdìbò àmọ́ bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Anambra ẹ̀rù mọ̀ ń bà wá àjọ olómìnira elétò òdìbò kẹgbàjarè sí ìgboro ayé ó pẹ́ lóòótọ́ ọlọ́run o àwọn ti gbé gbogbo ìgbésẹ̀ gbogbo ètò ti láti rí dájú pé ètò ìdìbò tí ò ní kọlù ńkọ́ ó wáyé nípínlẹ̀ Anambra ó pé àmọ́ wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kò fi àwọn lọ́kàn balẹ̀ pínpín ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ lọ ẹnu iṣẹ́ o ẹ ṣe gbá ẹ ṣàwo ó pé gbogbo kinní yìí ń dẹ́rù ba àwọn lọ́pọ̀lọpọ̀ ẹ sì mọ̀ pé irinṣẹ́ nìkan kọ́ la lò á lo àwọn èèyàn náà láti ṣe ètò ìdìbò ọ̀hún gbogbo àwọn tá a gbà pé kí wọ́n má jẹ́ kí nǹkan ó bàjẹ́ lórí ọ̀rọ̀ ètò ìdìbò bó o láṣẹ ṣe ń gbà tètò ààbò ò bá gbópọn ṣé ká wá mú ẹran ká fi sẹ́nu kókó ní àbí kí ni tó pété ẹ pé ká ṣe lákòókò tá a wà yìí ó mọ̀ràn gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn létí pé ẹ wò ó ọ̀rọ̀ ètò ìdìbò bí ó bá lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ó yẹ kó jẹ́ ojúṣe gbogbo wa gbogbo wa náà ìlò yẹ ká kópa ńbẹ̀ kí gbogbo nǹkan ó lè lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́ ẹni tí mò ń rí ẹnìkankan ò rí iná àlàjò olómìnira elétò òdìbò ń sọ ò lójú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. ojú ewé kọkànlá ìwé ìròyìn ti The Punch ọ̀rọ̀ rèé o wọ́n ní ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn lágboolé ti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí àtàwọn aráàlú lẹ́ni tí í ṣe ọ̀gá àgbà rẹ́kítọ̀ fún ilé ẹ̀kọ́ṣẹ́ àwọn ọmọ ológun tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìmọ̀ ìjìnlẹ̀ tí ń bẹ ń makọ́di òun ló gbé ìbọn ak forty seven bọ ẹ̀gbẹ́ tí wọ́n rí fọ́nrán rẹ̀ kiri àmọ́ ìgbé táwọn èèyàn ó gbé wọ́n ní alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí ń ló gbébọn ak forty seven bọ ẹ̀gbẹ́ wọ́n ní ọ̀rọ̀ náà bó ṣe wá ń jà rànràn káàkiri àárín ìgboro ìlú ó tọ̀ ò kí wọ́n pe àwọn lólè ó sì tọ́ kẹ́ni tí wọ́n pè lólè sọdún mọ̀ pé òun ò gbé nǹkan ńlá àwọn ṣe bọ́ síta gbangba wálíà láti wá sọ òkúrò ọ̀rọ̀ yìí pé kì í ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ńlẹ̀ ẹni tó gbé ìbọn bo ẹ̀gbẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó gbé ìbọn bo ẹ̀gbẹ́ ọ̀gá àgbà ní kọ́lẹ́ẹ̀jì ètò àyíká àtàwọn ọmọ ológun àti ìmọ̀ ìjìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ tọkọ-tìyàwó kan ni wọ́n mà ṣàdédé jì tí wọ́n sì bá òkú wọn ọlásùnkànmí àti fisáyọ̀ ẹ̀ṣọ́ àwọn méjèèjì tí wọ́n rí òkú wọn ní iléṣà ní kò rí ni ò mọ́ni tílẹ̀ mọ́ni wọ́n wò pé kí ló lè fa sábàbí ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ náà ti dá họ́ọ̀họ́ọ̀ sílẹ̀ ládùúgbò ládùúgbò kan tí wọ́n pè ní ìrètí ayọ̀ ní iléṣà àmọ́ ṣá o ọjọ́ ẹtì friday tí wọ́n ti gbẹ́mìí mì náà níléeṣẹ́ ọlọ́pàá ti kàn síwádìí pé tọ̀ ohun táwọn fura sí ni pé kó má lọ jẹ́ èéfín jẹnẹrétọ̀ ń ló ṣekú pa wọ́n ààrẹ muhammadu buhari òun náà ti balẹ̀ ní addis ababa ní ethiopia láti ṣe ètò ayẹyẹ ti ẹni tí ṣe olóòtú ìjọba àgbàalẹ̀ náà ìhun prime minister ti ethiopia òun náà lọ bá wọn kẹ́yẹ láti ṣe ààtò nílẹ̀ ọ̀hún ojú ewé kọkànlá ìwé ìròyìn ti the punch ńlá ti ṣe àwọn òròyìn yẹn ojú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni mo ṣì wà tí ìròyìn kan lù gbọmọgbọmọ pé ní ìpínlẹ̀ Kogi àwọn karambà nìkan ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ẹ́ domi àlàáfíà rú tí wọ́n sì fẹ́ẹ́ kẹ̀yìn gómìnà ìpínlẹ̀ Kogi síjọba àpapọ̀ wọ́n pèsè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ìwé àlẹ̀mọ́ta lónírúurú o eléyìí tó ń ṣe àfihàn rẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Kogi fẹ́ẹ́ díje dupò ààrẹ nígbà tí ó bá dọdún 2023 èyí eh, ìjọba ìpínlẹ̀ Kogi ni ẹ mọ́ mi kàn àwa ò dáhùn tòfin tòfin là á sì dáhùn ìjọba ìpínlẹ̀ Kogi ti kégbàjarè lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan eléyìí tí àwọn bàṣẹ̀jẹ́ kan wọ́n pé wọ́n ń lọ kiri ni láti gbégi dínà àti díje dupò gómìnà Yàyà Bello sípò gómìnà lọ́dún 2023 ṣe ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ ìwé àlẹ̀mọ́ta pé Yàyà Bello yóò díje dupò ààrẹ wọ́n gbé èròǹgbà àwọn ẹni ibi kan tí pọnmọ́ rẹ̀ balùwẹ̀ wọn ọ̀fẹ́ kí gómìnà Yàyà Bello ọmọ tẹ̀ wájú mọ́ni wọ́n pé ìdí rèé tí wọ́n fi gbọ̀nà ẹ̀bùrú lọ́ọ̀rẹ́ ṣe àgbéjáde àwọn ìwé àlẹ̀mọ́tẹ lẹ́sìmìrìn eléyìí tó ní ṣe pẹ̀lú ìpolongo ìbò ẹ má gbà wọ́n o ìjọba ìpínlẹ̀ Kogi iná ló ṣe àlàyé ọ̀rọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe alábòjútó fẹ́tọ̀ ròyìn Kingsley Fanwo ó tọ́ka sí wípé àwọn alábòsí alábòmóoru ẹ̀dá kan ìní wọn mọ̀ọ́mọ̀ lọ ṣe àgbéjáde ìwé àlẹ̀mọ́tà polongo òbò ọ̀hún nítorí pé gómìnà ìpínlẹ̀ Kogi ò ṣetán o láti díje dupò ààrẹ lásìkò tá a wà yìí ó pé àmọ́ ẹ̀mọ́ mi kàn àwọn alábòsí èèyàn ọ̀hún ilé ẹjọ́ èdè wọn ti padà bára wọn tó ráwọn ọlọ́rọ̀ kan tí àwọn máa fi jẹ̀wọ́ o pẹ̀lú àwọn afurasí alábòsí ẹ̀dá ilé ẹjọ́ náà ìníyàn bá wọn yanjú ọ̀rọ̀ tíyẹn dá dúró àwò gédéǹgbé jẹ̀gá ùtọ́mì àgbákòbà ọ̀zẹ́kòmẹ̀ gbogbo wọn ti sọ̀rọ̀ pé bí kì í bá ṣe pé ká ṣe ìlànà ètò ìdìbò nílànà tìgbàlódé ká ṣe àgbéjáde èsì ìdìbò nílànà tí àwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè ń gbà ṣe àgbéjáde èsì ìdìbò wọn kò sọ̀rọ̀ pé àtúmọ̀ wá fi ọwọ́ yí ìlànà èsì ìdìbò hmm. ayé òyọmọ́ lọ́dún 2023 ọyẹ ká ti mọ́ rìn nílẹ̀ nàìjíríà bá àbá tiẹ̀ tí ì lè sáré ojú ìwé kẹrìnléní ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Sokoto àwọn ikọ̀ kan ni wọ́n pè pé ìjọba ẹ mọ́ sùn ẹgbẹ́ ìgbésẹ̀ tó ń ti àwọn tọ́rọ̀ kàn kí gbogbo nǹkan ó lè máa lọ bí a ti ṣe kọ̀wé ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Sokoto ó kọjá tí ìjọba nìkan tó lè dáṣọró ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. ojú ewé kọkànlá ìwé ìròyìn ti The Punch wọ́n ní ọ̀rọ̀ nípa ibo ni ààrẹ yóò gbé wá fún ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ìbò ńlá alága yóò gbé wá ń ló ṣokùnfà bíi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó kù tí wọ́n tò sí o nínú ètò òdìbò yìí tí wọ́n ṣe lọ láìpẹ́ yìí tí wọ́n ṣe sọ ọdún mọ́ ẹ pé apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà iná ni kí alága fún ẹgbẹ́ òṣèlú PDP kó ti jẹ jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọn ní àwọn àṣírí ọ̀rọ̀ kan ṣe ń tuni lọ́jọ́ ìsinmi Sunday yìí pé èé tó fi jẹ́ pé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní apá àríwó orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n jù lọ wọ́n ní lára àwọn àṣírí ọ̀rọ̀ náà tó ń lú ti jáde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òmùẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ní atohun àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó kù lẹ́kùn gúúsù orílẹ̀-èdè yìí ni wọ́n jọ forí okòó ṣọdún pé ẹ̀já ti alága lọ sí apá àríwá káwa gba ipò ààrẹ adíjedupò ààrẹ táwa bá mú òun ní kókó nítorí pé ipò ààrẹ ipò tó sọ̀ǹtọ̀ ni wọ́n nítorí rẹ̀ ni wọ́n ṣe ṣe àwọn àtòun tó fi lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní wọ́n ṣe àwọn ìpàdé kan léyìí tó jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Taraba Darius Ishaku nígbà tóun náà ṣíde níbi ti ètò alájòkóso ọlọ́jọ́ mẹ́ta ọ̀hún wọ́n gbé ń sọ ọdún mọ̀ pé àwọn ti jọ gbogbo rẹ̀ sọ́túnjọ́ sósìn o ọ̀tọ̀ níbi tí wọ́n kọ́ gbé fẹ́ gbé tíkẹ́ẹ̀tì àti díje dupò ààrẹ lọ lọ́dún 2023 kó tó di pé ọ̀rọ̀ yìí dà padà tí àgbáríjọpọ̀ àwọn gómìnà gómìnà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣèpàdé lábújá tí wọ́n fi ní ọ̀dà àwọn ti forí oko ṣọdún ọ̀nà báyìí làwọn ò gbé gbà ìgbésẹ̀ báyìí làwọn ò gbé wọn ní iná ló fà á tí àwọn ṣèyí mákindé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi jẹ́ olúgogò fún wọn tó fi ní ẹ̀yin tẹ́ ẹkùn gómìnà gómìnà lẹ́kùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ẹ fọkàn ẹ jẹ́ kí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú pdp ẹjọ́ wa lápá àríwá ṣẹwárí tíkẹ́ẹ̀tì àti díje dupò ààrẹ ẹjọ́ bọ́ sí àkàtà àtọ̀dọ̀ wa níyìn wọn ibi wọn forí ọ̀rọ̀ tì o torí àti lè gba tíkẹ́ẹ̀tì àti díje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP pé kó wá sí ẹkùn apá gúúsù ń ló fà á tí wọ́n ṣe fi alága ṣọwọ́ sí apá àríwá pé kí nǹkan má bàa wá bó bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́ lọ́dún 2023 ni wọ́n ṣe ṣètò bẹ́ẹ̀ kálukú sì ń lépa bí abala tọ̀dọ̀ tiẹ̀ bí iyọ̀ àti ọbẹ̀ yóò ṣe dùn papọ̀ ẹ lọ sí ojú ewé kọkànlá ìwé ìròyìn ti The Punch ń bẹ̀lẹ̀kúnrẹ́rẹ́ wà. ó dáa ká máa fi eléyìí ṣèlọ o àmọ́ wọ́n pé àwọn agbébọn ṣe ni wọ́n ya lọ sí ọ́fíìsì àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nípínlẹ̀ Anambra wọ́n dáná sun wọ́n lọ sí ọ́fíìsì àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn FRSC wọ́n dáná sun àwọn ọ́fíìsì wọn bẹ̀ wọ́n pe kí ni tí àwọn ọ́fíìsì yìí ṣe wọ́n pèsè ni wọ́n mú àsíá ilẹ̀ Nàìjíríà wọ́n gbé e sókè ńfẹ̀lẹ̀lẹ̀ ìnínú bá bí àwọn agbébọn wọ́n sì lọ rèé ṣọṣẹ́ sọ́fíìsì àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti FRSC ìyẹn ò mọ̀ tún nǹkan wọ́n pé àwọn ikọ̀ kan tó ń pè fún ìdásílẹ̀ Biafra IPOB wọ́n pé wọ́n ti dáná sun ilé Joe Igbokwe tí ń bẹ ní Nnewi wọ́n pé èèyàn méjì ni wọ́n tún yìnbọn fún o ìkọlù alágbára ni wọ́n tún ṣe sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ṣègùn òyìnbó ìyẹn ti Unizik ní ìpínlẹ̀ ọ̀hún àbẹ́ẹ̀wárí pokọ sísọ gbẹnu tán àmọ́ o wọ́n pé nípínlẹ̀ Niger gómìnà ìpínlẹ̀ náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé tó ọlọ́run bá kó ṣàánú fún wa á ti á ṣe àwọn agbébọn wọn pé wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ ológun méjì inú àwọn òṣìṣẹ́ ológun iná ló ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra o lákòókò táwọn agbébọn ya lù wọ́n ní ibùba wọn tó wà ní Kagara nípínlẹ̀ Niger ọ̀làgbàrà pọ̀. tọ́ ká tó máa lọ kíní eré oníṣe tí wọ́n máa ń ṣe ní ọdọọdún <laughs> big brother naija white money white money ọgbà mm. lánàá àgbà o àmọ́ àgbọ̀lá àgbà ẹ wà òkè <laughs> àmọ́ òun kan náà ló ń kọ èmi lóminú mm. níwọ̀n ìgbà tí wọ́n bá lè ṣerú àwọn eré yìí tó jẹ́ pé bí ẹ̀kọ́ méjèèjì ṣe wà ń bẹ̀ mm. owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n kó lè ó pọ̀ ninety million Mm. mo wá rí fọ́nrán ọmọ kan tó jẹ́ pé ó ń jẹ̀rànràn káàkiri ó fi pépà lásán ó fi ṣe ọ̀kadà power bike ó fi pépà lásán ó fi ṣe atm machine mm. ó fi pépà lásán ó fi ṣe ọkọ̀ lóòótọ́ power bike ọ̀hún kò lè sáré lọ síwá sáré lọ sẹ́yìn mm. bọ̀táyà ẹ̀ lè yí yóò máa dùn. àwọn tí wọn bẹ́ẹ̀ bá rí èròjà tó eh, pé níta wí ìkọlá mọ̀ wí. ọmọ ń wá ní ibi tó ń bá gbé ń ṣe lọ́wọ́ ẹlòmíì ó fifty naira ọlọ́dẹ naira yóò fún òun máa rí tó bíi one thousand naira òun á wá mú one thousand naira yẹn lọ sílé òun á fún màmá òun níbẹ̀ òun ó fi ra nǹkan táwọn ó jẹ yòókù òun ó tún fi ra àwọn pálí látún fi ṣe ìmíì ẹ dákun kí ló dé tí orílẹ̀-èdè wa nàìjíríà tá a lè ṣe àgbékalẹ̀ èyí tí ó wà ní ìbámu pẹ̀lú irú ti àwọn ní bíríbọ́dà kílẹ̀ ti pè yìí tí ó jẹ́ pé àwọn tó ní ìmọ̀ ọpọlọ ọgbọ́n àtinúdá tó gíríkì ńlá gbé kalẹ̀ lé lórí tá a máa fi ṣe àwárí àwọn ọmọ tó lọ́pọlọ báyìí láti lò wọ́n fún ìdàgbàsókè àti lọ́síwájú orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun dábọ̀ nàìjíríà ò ní bàjẹ́ o ọpọlọ tó ń bẹ lórí àwọn ọmọ náà kò sì ní dọ́bà mm. samuel gbèsàbí lórúkọ tèmi rẹ. tọ́ bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank